follow me to feel the rhythm. Say you know I'm capable of, I am capable in every season. Make you dance and feel the flow, make you drink and party with me. When the body don't start to play, say you know I'm the melody key. anything you need, I got you. And I don't believe. I got the answer. What you feeling inside you, you got to let me know. Say what I'm feeling inside me, I got to let it show. And you know, I know Viapa, I know they see nothing. And you know, when they see Yapa, I know they see nothing. I want you to dance, go. There's nothing like calm down, the intention not to bend the town brown. Silent class, the how one. She Anybody come come for you, I don't know the drill. Hey, oh yeah, make it chill. For real. Nine matter, and oh, don't feel. you got my God the answer. What you feeling inside you, you got to let me know. Say what I'm feeling inside me, I got to let it show. And you know, when do Viapa, I know they see nothing. And you know, when I see Yapa, I know they see the blessing. I want you to dance, go. Yeah, I want you to dance, go. Sọ́nílé káàbọ̀ sórí ètò yín ètò entertainment náà ní pẹ́lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo ń kí káàbọ̀ fún tọ̀sán tèmi báwo ni ẹ̀yin tèmi báwo ni wẹ́dà lọ́dọ̀ tiyín bẹ́ẹ̀ yẹn ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà níbí báyìí ẹ̀yin mọ́mì mi ń lé ẹ̀yin dádì mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹni tó yẹ kúta aago méjì bá ti lù báyìí ẹ sì máa wà lórí ètò lọ́jọjọ́ tíìsì pé a ah, lè dídí ìfẹ́ dé mo kì í kà sán mo kì í kàbọ̀ sórí ètò ẹ̀yin mọ́mì mi ń lé ẹ̀yin dádì mi ẹ̀ báwo náà wọ ọṣẹ́ lọ́dọ̀ tiyín bẹ́ẹ̀ yẹn ṣáájú ń bugbájẹ gbogbo ẹni tẹ wà lọ́fíìsì báwo ni ṣé àwọn kọ́sítọ́mà ṣé kọ́ńtrà ti ń wọlé ṣoríṣiríṣi nǹkan ń lọ lágbára ọlọ́run àtàjèrè ajá bọ̀rọ̀ máa bugbájẹ lágbára ọlọ́run ẹ̀ mo kì í káàbọ̀ mo kì í kà sán lẹ́ẹ̀kan mi lórí ètò yìí ẹ̀yin ṣe mo máa ń láǹfààní láti sọ ẹ̀rọ ṣàìsí wa fún yín lọ́lọ́kanòjọ̀kan fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ wò wá ní ìgbà àkọ́kọ́ ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí www.ibileradio.com ẹ darapọ̀ mọ́ wa lórí wẹ́bsáìtì wa ń bẹ̀ bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí tuning radio ẹ lọ sórí tuning radio ẹ lọ darapọ̀ mọ́ wa ẹ wò wá ń bẹ̀ ẹ dẹ̀ láǹfààní láti máa gbọ́ wa tó bá yẹ pé àti gbé fóònù a máa disturb yín níbi iṣẹ́ tẹ́ bá wà ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí tuning radio bákan náà dẹ̀ ti ní ẹ láǹfààní láti darapọ̀ wa lórí instagram page wa lórí ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk lórí instagram bákan náà dẹ̀ tún ni lórí twitter ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí twitter ń bẹ̀ bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti máa wò wá lórí youtube ẹ lọ sórí youtube page yẹn ẹ lọ sáà fún ìbílẹ̀ rédíò ẹ dẹ̀ máa láǹfààní láti máa wò wá loud clear and direct gbogbo àtàbá ti gbé program wa wá sórí youtube bákan náà dẹ̀sí ni ẹ̀yin tèmi má gbàgbé pé ayé ṣí sílẹ̀ fún láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ń bíbá ẹ ẹ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń tà ní gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá ẹ láǹfààní láti pè wá sórí uk number wa sórí plus four four seventy four twenty four seventy two eighty seven forty three plus four four seventy four twenty four seventy two eighty seven forty three uk number wa nìyẹn bákan náà dẹ̀ tún ní ẹ láǹfààní láti pè mí ọmọ yín náà sórí nọmba mi lórí nàìjíríà nọmba oh eight oh twenty nine zero four one zero six five nàìjíríà eh, nọmba náà nìyẹn tẹ bá ní nǹkan méjì tàbí mẹ́ta tẹ bá fẹ́ bá wa sọ eh, tàbí tẹ bá ní pé kọ́mẹ̀ntì ni bóyá ìgbaninímọ̀ràn dẹ̀ ni eh, ẹ lè drop message sórí àwọn nọ́mbà tí mo pè síta yẹn ẹ̀yin tèmi kí tí wọ́n máa bọ́ sí agbami ètò gangan fún tèmi gbogbo àwọn news tí mo kó wá fún yín lọ́jọ́ tèmi ẹ jẹ́ ká gbórin díẹ̀ ná tí má padà dé màá máa já sí lónìí rẹpẹtẹ tó ṣe ń lọ ní entertainment industry mo ń bọ̀ ná ẹ jẹ́ ká gbọ́ orin díẹ̀. ètò entertainment náà ní pẹ́ lọ́mọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín dídí náà ni mo kí ń káàbọ̀ padà kí tó lọ́lẹ́ẹ̀kan mo sọ pé tí n bá padà dé màá máa já yín sí i lónìí rẹpẹtẹ fún àwọn ní ìtumọ̀ kó wá fún tọjọ́ tèmi ṣùgbọ́n kí tó máa bọ́ sàgbà mi ètò ọjọ́ sáré kí mọ́mì mi my lovely mọ́mì mọ́mì mi dáadáa mọ́mì mi àbẹ̀kẹ́ kọ́ńdé ah mọ́mì dáadáa ẹ káàbọ̀ sórí ètò mà mórí ọwọ́ yìí wọ́n ní Lady Dee ó ga jù mọ́mì ẹ jẹ́ kí n máa blush àbí o mọ́mì ọláyún ọlọ́ọ̀lọ́ náà ni àbí ẹ bẹ́ẹ̀ rí <laughs> ẹ ṣe gan mà mórí ọwọ́ yìí mà wọ́n ní good afternoon ẹ ṣe gan ọmọ ẹ káàbọ̀ sórí ètò báwo ni iṣẹ́ ẹ báwo dẹ̀ ni business lọ́dọ̀ tí yín báwo ni iṣẹ́ báwo ni family ẹ lágbára ọlọ́run ọlọ́run á dúró tì yín mà ẹ ṣe ẹkú ìfẹ́ ẹkú gbogbo gbà mí mà ẹ káàbọ̀ sórí ètò bákan náà dẹ̀ tí mo tún rí láìkì mò ń rí lọ gbogbo ẹ̀ tó ṣe ń kọ kọjá náà ẹ ṣé ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò ẹ ẹ̀yin tèmi kí tó lọ́lẹ̀ kọ́ mo sọ pé tí n bá padà dé máa máa tẹ̀síwájú lórí àwọn news tí mo kó akútọ́jọ́ tèmi àwọn ọ̀rọ̀ yìí tí màá kọ́ fi ṣíde ètò lẹ́ni òní nípa Nigerian comedian kan ẹ mo sọ̀rọ̀ nípa ẹni yìí bóyá bíi two weeks ago sábàlò ẹ mo ní ẹni yìí kó ra mọ́tò ayọ́kẹ́lẹ́ fúnra wọn nígbà yẹn lọ́hùn tí mo mú ìròyìn wá lórí ọ̀rọ̀ wọn bóyá bíi two weeks ago òun ẹni ra mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun fún ara wọn ṣùgbọ́n nǹkan tí sábẹ́lò túra fún ara wọn of recent òun náà ni pé wọ́n ra ilé àgbàyanu sí agbègbè kan ní ìlú èkó hmm, ẹ̀yin tèmi wọn ní kọ́ńtírì ó ṣe bákan ó ṣe bákan a kò ní lè mọ́ wa lágbára ọlọ́run ó àbí tó wà ẹ̀yìn tèmi ẹ gbàgbé lórí ẹ̀ àwọn èèyàn ń ṣe dáadáa fúnra wọn ẹ̀ mú gbàdúrà pé dáadáa kà wá náà lágbára ọlọ́run sábà ló ra ilé àgbàyanu fún ara wọn ẹ̀ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá lọ sọ̀hún òun náà gbé wá sórí Instagram wọn wọn wá ní congratulation new house tó ṣe kọ́ sí yín nìyẹn lábẹ́ ilé wọn ìwọ́n wá ya fọ́tò ẹ̀ wọ́n ya fọ́tò lábẹ́ ilé yìí wọ́n wá ní congratulation new house àwa náà láti iléeṣẹ́ wa awaki sabalo congratulations to you eh, ẹ̀mí yín tó ra ilé ló máa gbé bẹ́ẹ̀ lágbára ọlọ́run ẹ̀ eh, ní sìnkú ayé ẹ̀ ní sìnkú ọmọ síbẹ̀ wọn ò ní sìnkú ẹ̀yìn náà gan síbẹ̀ ní sìnkú rélẹ́sì fún yín kankan síbẹ̀ lágbára ọlọ́run eléyìí ò wá ní jẹ́ àràmọ́ fún yín lágbára ọlọ́run ẹ máa súra yín tó ju bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ẹ̀yin tèmi ajá mẹ́ni kúrò lórí yẹn jẹ́ tún fún yín ní another news nípa Nollywood actress eh, actor kan eh, Soma eh, Soma Idima òun lorúkọ ẹni yìí tí kí n bá ní pé kí n ṣàlẹ̀ ayé ẹni dáadáa ẹni yìí òun ni wọ́n ní nígbà kan wọ́n ní ni o kò ṣojú mi o wọ́n ní òun ló ń fẹ́ Regina Daniel tẹ́lẹ̀ kó tó di pé dádì big dádì gbà á tó dẹ̀ fa oríṣiríṣi ọ̀rọ̀ tẹ́ bá ti mẹ́ni tí wọ́n sọ nígbà yẹn ipe òun ló fẹ́ Regina Daniel tẹ́lẹ̀ tó jẹ́ young boy ẹni yìí òun ni mò ń sọ ẹni ra early birthday present fún ara ẹ̀ ẹ̀ ń ra mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun fún ara wọn ẹ̀ fún birthday wọn tó kò ní oṣù tá a wà yìí òun birthday wọn kò ọmọ kan sábẹ̀ pé bought myself ẹ̀ wọ́n ní small birthday gift tó ṣe kọ́ nìyẹn mm, mọ́tò yìí fine ó rẹwà black in colour òun ni mọ́tò náà òun ni wọ́n rà fún ara wọn àwa náà láti iléeṣẹ́ wa wá congratulate soma ipe eh, ẹ̀ soma congratulations to you ẹ̀mí yín á lu ọkọ̀ yìí lágbára ọlọ́run kò dẹ́ni jẹ́ pọ́ sí ikú yín lágbára ọlọ́run ẹ̀yin ṣe méjì mẹ́ni kúrò lórí yẹn jẹ́ tó fún yín ní another news nípa Nollywood actor nollywood actor giant nollywood actor kan mo ń sọ̀rọ̀ nípa bọ́láńlé nínà lówó bọ́dá oní six pack yẹn tó ní ṣọlá pa báyìí àwọn àti olólùfẹ́ wọn ìyàwó wọn ẹni tí ọkọ wọn yàn hmm, wọ́n celebrate eh, seventeen uh, years wedding anniversary wọn ní kòpẹ́kòpẹ́ yìí on the seventh of this month òun náà celebrate ẹ̀ bọ́dà ṣe pé ọjọ́ yẹn gangan òní bọ́dá bọ́láńlé tán pé eh, wọ́n pé forty one years of age nínú ọ̀rọ̀ tán fi síta àìmọye eh, fọ́tò ni wọ́n yà hmm. ẹ̀yin tèmi ìfẹ́ dùn kọ́lọ̀ ń ṣàánú fún wa tọ́lọ̀ ń bá jẹ́ kí èèyàn rí ẹni tí eh, ó wà ní the same sense pẹ̀lú èèyàn hmm. ìfẹ́ máa ń dùn gan-an ìfẹ́ dùn because ìgbà tí bọ̀dà bọ́lálé náà lówó tẹ bá rí wọn pẹ̀lú ìyàwó wọn oríṣiríṣi different different photo tí wọ́n yà pẹ̀lú ìyàwó wọn ń gba ni wọ́n wọ eh, native attire different different color, wọ́n wọ white wọ́n wọ blue wọ́n wọ in fact àwọn fọ́tò wọn yẹn wà lovely wọ́n wá sọ síbẹ̀ wọ́n ní nǹkan tó tiẹ̀ wọ àwọn wọ́n ló wọ àwọn pé káwọn ṣègbéyàwó àwọn níjọ́ yẹn pẹ̀lú ìyàwó wọn bó ti ṣe pé wọ́n ti ní ọmọ àgbàlagbà obìnrin kan pẹ̀lú ọmọkùnrin kan tẹ́lẹ̀ ọmọ wọn yẹn gan at least láti máa bóyá sixteen or seventeen years báyìí wọ́n ní ó ṣe wọ àwọn káwọn ṣègbéyàwó àwọn lẹ́nu wọ́n níyàwó àwọn wa ní rárá o àwọn ò ṣègbéyàwó o pé eléyìí táwọn ti ṣe gan o ti ju ìgbéyàwó lọ pé ṣùgbọ́n àwọn fẹ́ káwọn ya fọ́tò eh, pẹ̀lú àtàyà Yorùbá ipe táwọn bá ti wá yà tán ipe káwọn gbé sí portrait káwọn ṣe ní fọ́tò ńlá káwọn gbé sí pálọ̀ àwọn káwọn lè máa wò ní gbogbo ìgbà nǹkan tán ní ìyàwó àwọn fẹ́ ni wọ́n ní táwọn ṣe gbélé wọn náà wọn ni àwọn ah, olólè ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ kí n pe àwọn tó lè fún mi ní aṣọ tó unique tó yẹ pé tí àwọn mi bá rí báyìí inú àádùn wọn táwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ipò táwọn ṣe bẹ̀rẹ̀ sí ní organize ẹ̀ nìyẹn tó tó di pé wọ́n tó wá ṣe photoshoot fún birthday wọn yìí ọ̀rọ̀ tó kọ síta ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n màmá ẹ̀yọ̀ kan wá nínú ọ̀rọ̀ tí Bọ́láńlé níná lówó tó kọ síta wọ́n ní thank God for the gift of life hope to have our wedding anniversary today on forty-one 41st birthday but she remind she reminded me that God has wedded us through the storm over the year and glory glory gloried glorified us that's just a wedding portrait and overdue and seeing them on our walls all around our house wọ́n ní all that we be gladly her wọ́n ní nǹkan táwọn náà wá ṣe nìyẹn wọ́n nítorí nǹkan tí ìyàwó àwọn sọ ni pé ikọ́ yẹn ló lè múnú àwọn dùn ìpọ́ ọlọ́run ti sa àwọn pọ̀ tẹ́lẹ̀ láyé láyé tipẹ́tipẹ́ because àwọn couples yìí they have been through a lot ní kékeré stories wọn tí mo mọ̀ they they have been through a lot ẹ̀ nígbà kan tán ni wọ́n tán tán di tán separate kó tó di pọ́n tún wá padà ó tó di pé wọ́n wá ṣe wedding anniversary yìí àwọn náà láti lè ṣe wọn kí bọ̀dá bọ́láńlé nínú lówó àti ìyàwó wọn congratulations to you it's not easy seventeen years kò kí ṣe kékeré kò ṣe kéré mí congratulations to you once again ẹ̀yin ṣe mẹ́jẹ mẹ́nu kúrò lórí yẹn jẹ́ tún fún yín ní another news nípa Nollywood actor Alex Okubo àwọn àti fiancé wọn mo mọ̀rọ̀ wá lórí ọ̀rọ̀ àwọn couples yìí ní some weeks ago nígbà tí Alex tó propose sí ìyàwó wọn pé will you marry me táwọn náà ní oh my god i'm blushing yóò ṣe náà sì ń ké àwọn yóò ní oh don't cry say yes say yes àwọn tó ṣe máa ń sọ say yes say yes is it your yes tó bá jẹ́ pé náà lẹ́ni ẹlẹ́ni fẹ́ sọ ń kọ́ ẹ ṣáàjì ó sọ̀kọ́ ẹ eh, say yes àwọn náà ní yes i do wọ́n dẹ̀ gbòròkà ṣùgbọ́n àwọn couples yìí wọ́n ti wá set date fún traditional wedding wọn àti white wedding ní november oṣù ọdún tá a wà yìí ẹ november ọdún tá a wà yìí náà plan láti ṣe ìgbéyàwó wọn wọ́n plan láti ṣe traditional wedding wọn ní on the twenty of november twenty twenty one ní imo state òun náà ti fẹ́ ṣe ìgbéyàwó aláṣà àbílẹ̀ ẹ̀ ti yíbò ọ̀nà máa ṣe ṣùgbọ́n ti church uh, wedding tó máa wá ṣe tó máa jẹ́ ìsọnípọ̀ níwájú olúwa um, on the twenty seventh of november ọ̀nà fẹ́ ṣe yẹn ní ìlú èkó níbí báyìí eh, congratulations to the couple and God bless the date eh, ọlọ́run eh, amọ́jọ́rọ́ ẹ eh, ní dájọ́ ló kú lọ́wọ́ ẹ ní dájọ́ lọ àrùn lọ́wọ́ ẹ eh, ogun pé mi ò ṣe mọ́ ẹ ní rí lágbára ọlọ́run ẹyin tèmi ẹ jẹ́ mẹ́nu kúrò lórí yẹn jẹ́ tó fún yín ní arena news nípa Yorùbá Nollywood actress um, eh, Wumi Toriola àwọn àti ọkọ wọn wọ́n celebrate third year's wedding anniversary wọn ìgbéyàwó wọn ti pé ọdún mẹ́ta bó ti ṣe pé àwọn couples wọn ti ní ọmọ kan láàrin wọn tó ń jẹ́ Zion eh, Zion on the thirteen of May ọ̀sẹ̀ tá a lò kọjá òun celebrate eh, wedding anniversary wọn bó ti ṣe péjọ yẹn gangan ni eh, ìjọ àwọn táwọn mùsùlùmí tó ń ṣe eh, Ramadan parí eh, ìparí ọdún tó ń fi ṣe pati ìparí kárí àwẹ̀ ńlẹ̀ ìjọ yẹn gangan ló bọ́ sí àwọn couples wọ́n bọ́ síta lórí Instagram page wọn láti wá fi fọ́tò ìfẹ́ wọn síta ẹ̀wọ̀n rock match outfit bó tẹ̀ ṣe pé outfit yẹn mo fọ́ pé àti tó àti wù mí mo fẹ́ wá jẹ́ outfit ó make sense ẹ̀ eh, wọ́n kọ́kọ́ rọ́ọ̀kì kan wọ́n tún wá rọ́ọ̀kì kan náà tó tún jẹ́ blue wọ́n rọ́ọ̀kì kan tó jẹ́ black outfit ó make sense ó dẹ̀ fit àwọn méjèèjì àǹtí Wùmí nínú ọ̀rọ̀ wọn wá kọ́ síta pé happy wedding anniversary to dad and mom Zion three years and still counting forever to go in, Je in jesus name lọ ṣe kọ́ nìyẹn forever to go in jesus name may wọ́n wá hashtag ẹ̀ may thirteen àwa náà láti iléeṣẹ́ wọn bá wa ń kí àǹtí wumi toriola congratulations to you happy wedding anniversary three years and still counting ẹ̀yin tẹ́ ṣe three lẹ́ máa ṣe many many more years lágbára ọlọ́run ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tún gbórin díẹ̀ náà tí n bá padà dé màá máa tẹ̀síwájú lórí àwọn news tí mo mú wá fún sọ́jọ́ tèmi mọ́ bọ̀ náà ẹ díẹ̀. my code. Give me small, Charlie, make her way. Make yeah. wire, There is nothing that I can to the act. Why the act and do like that? Why no one make a hold your back? Jojo, come and sit daddy. I'm a shabai, you are the sugar in my tea. I am your sugar daddy. see my mind. Jojo, Juju, Chuchu, Titi, Kiki. káàbọ̀ padà sọ́rọ̀ ètò yín ètò ẹ̀ńtímẹ́tìs náà ní pẹ́lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady D, náà ni mo kí ń káàbọ̀ padà sórí ètò títọ́lá lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa àǹtí Wumi Toríọlá àwọn àti ọkọ wọn tó celebrate three years wedding anniversary wọn another one tí mo tún fẹ́ mẹ́nubà òun náà nípa Nigerian gospel singer eh, bẹ́ẹ̀ láre eh, láre tẹríba eh, tùgbà tó máa ń pè ní atóríṣe wọ́n ṣe birthday wọn ní last week òun náà ṣe ọjọ́ ìbí wọn ṣùgbọ́n ọjọ́ ìbí tó wá ṣe yẹn ọ̀rẹ́ wọn kọ Sunday àpótí ẹni yìí wọ́n celebrate wọ́n wá fi mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ta Láńrè Tẹríba wọ́n fi ta wọ́n lọ́rẹ Lexus SUV òní mọ́tò yìí ó tún wá jẹ́ jeep òun náà fi ta bọ̀dá Lanre Teriba wọ́n fi ta wọ́n lọ́rẹ fúnra wọn olórin olórin ìgbàgbọ́ yìí náà náà wá sórí Instagram page wọn láti wá fi ọ̀rọ̀ dùnnú àti ọ̀rọ̀ mímọ rírì èèyàn wọ́n fi síta lórí Instagram page wọn wọ́n kọ síbẹ̀ pé please help me thank my good friend Sunday Akpoti who gave me a, a lessons g for my birthday wọ́n ṣe kọ síbẹ̀ náà nìyẹn àwa náà láti iléeṣẹ́ wa àwa kí Bọ́lá Láńre congratulations to you ẹ̀ẹ́mí yín tán fún ní mọ́tò èélá ni a lò lágbára ọlọ́run mọ́tò ìkòdẹ̀ ní jẹ́pọ̀ sí yín ẹ̀yin náà tún lè rí ilé tó tún jù bẹ́ẹ̀ yẹn lọ lágbára ọlọ́run bẹ́ẹ̀ tiẹ̀ nílé tó jù bẹ́ẹ̀ yẹn lọ lágbára ọlọ́run eléyìí ò ní jẹ́ agbámọ́ àgbàmọ́ fún yín lágbára ọlọ́run àdẹ kí bàdà Sunday náà ọ̀rẹ́ wọn good friend ó dáa kí ọ̀rẹ́ máa mọ rírì ọ̀rẹ́ ẹ̀ hmm, tí wọ́n bá yẹ pé owó nìyàn fẹ́ fi appreciate ara wọn at least for that time kí wọn fi appreciate ara wọn ẹ ṣe gan o ẹ lágbára ọlọ́wọ́ ọwọ́ yẹn á máa ròkè bó ṣe yẹ pé mi ò ní gùnù mọ́tò yẹn bọ̀ ẹ ṣe bọ̀dá ti bọ̀dá láre ti ní káàbọ̀ síta kí wọ́n bá wọn dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe oore ńlá fún àwọn àwa náà kí láti iléeṣẹ́ wa níbí báyìí ẹ̀yin ṣe mẹ́jẹ mẹ́nu kúrò lórí yẹn ẹ̀jẹ̀ tún fún yín ní another news nípa Nigerian comedian Osama ẹni yìí is finally off the market hmm, wọ́n ti marry ẹ̀ wọ́n marry ní on the fifteen on the fifteen nínú oṣù tá a wà ní ìlú Jos òun náà ṣe ìgbéyàwó wọn on the fifteen yẹn a máa bọ́ sí ọjọ́ sátidé eh, Jos ní Plateau òun náà ti ṣe ìgbéyàwó pẹ̀lú atroba wọn eh, wọ́n ṣe ìgbéyàwó white wedding nínú ọ̀rọ̀ tí Osama tán fi síta wọ́n ní he who finds a wife has found a good thing and obtained a favour from the Lord eh, inú Bible nìyẹn wà eh, ó fi hàn pé ẹni tó bá ti rí ìyàwó ó sì rí nǹkan tó dára ó dẹ̀ ti rí ojú rere láti ọ̀dọ̀ olúwa wa àwa náà láti iléeṣẹ́ one by one kí ẹ brother Osama congratulations to you lágbára ọlọ́run ẹ̀yin ìyàwó kò ní mọ ẹni ẹ kò ní mọ bẹ́ẹ̀dì lágbára ọlọ́run lẹ́yìn eléyìí ìbejì ìbejì ìbejì ìbejì ìbejì lẹ́ẹ̀mẹwàá la máa bá yín kó lágbára ọlọ́run ẹ̀yin tèmi ẹ jẹ́ mẹ́nu kúrò lórí ìyẹn jẹ́ tó fún yín ní another news nípa popular Nigerian rapper Sam Sultan Sam Sultan àwa tá a bá máa ń gbórin ṣèwọ́ṣèwọ́ dáadáa a máa mẹni tó jẹ́ Sam Sultan mo fẹ́ lè ní set àwọn two bàbá òní Sam Sultan because orí wọn ti pẹ́ ó ti pẹ́ tí broda ẹ̀ ti ń kọrin amóyó orin náà ti kọ wọ́n ti kọ ìgbà kan náà kọ olè mm, ìgbà kan náà kọ Nigerian jagajaga a lot of music òní ẹni ti release ṣùgbọ́n orúkọ tí àwọn èèyàn mọ̀ wọ́n sí gangan ni Sam Sultan ṣùgbọ́n orúkọ orúkọ tí ìyá àti bàbá sọ wọ́n òun ni ọlárẹ̀wájú fàṣásí òǹgangan lórúkọ sansotan sansotan wọ́n ní wọ́n diagnose wọn pẹ̀lú throat cancer ní ìlú èyìnbó United States of America wọ́n náà ní àìsàn cancer tó wá jẹ́ ó affect throat wọn wọ́n ni ní báyìí wọ́n ní wọ́n dẹ̀ ń gba chemotherapy lọ́wọ́ ìyẹn lọ àwọn nǹkan tí àwọn oníkánsà tán máa ń gbà ìfúnrara sansọta náà wá wá ní ìjọ ọdún àwọn mùsùlùmí tá a ṣe kọjá ní last week edina kabir wọn wá síta pé ohun kan táwọn èèyàn gbọ́ òótọ́ ni ṣùgbọ́n ìgbà tó bá yá àwọn fúnrara àwọn máa wá síta láti wá sọ sítórì àwọn hmm, nǹkan tó ń kọ síta nìyẹn lórí instagram page wọn àwa náà láti iléeṣẹ́ àbá wa ń gbàdúrà pé àlàáfíà tó péye kí ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn kánsà eh, kò kí ṣe kékeré àìsàn ṣùgbọ́n kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe eh, ọlọ́run ó lè mú rírí jáde nínú àìrí eh, kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe kí ọlọ́run kó dáwọ́ lé wọn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn nìyẹn for now SANS Sultan fúnra wọn ni tó bá ti yá tí time bá ti tó afúrára àwọn máa wá síta láti wá sọ sítórí àwọn nígbà tí àsìkò bá tó àgbàdúrà kí ọlọ́run kó dáwọ́ lé wọn kọ́lọ́run bá wọn bá ogun kánsà náà wí ní kòpẹ́kòpẹ́ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí mẹ́nu kúrò lórí ẹ̀jẹ̀ tó fún yín ní andra news nípa Nigerian musician David Adeleke tí gbogbo wa mọ̀ sí Davido ẹ̀ náà ṣẹ̀ tó kọjá òní àwọn ọmọ wọn méjì wọ́n ṣe ọjọ́ ìbí ìmádé mm, àti obìnrin kejì tó tẹ̀lé ìmádé pé four um, ó pé six um, ellen ó pé four years old ṣùgbọ́n ìmádé tó jẹ́ àkọ́kọ́ um, igi àkọ́ṣe davido fún six years birthday yìí davido kọ́kọ́ ra range rover sport fún ọmọ yìí fún birthday gift surprise birthday gift range rover sport òní davido rà ìgbà tó wá kú wọ́n wá sún birthday yẹn wọ́n sún síwájú láti celebrate ẹ̀ ní weekend saturday tá a lò kọjá òun náà celebrate birthday yẹn ìgbà tó wọ́n fẹ́ celebrate ẹ̀ ó kú ọ̀la davido wá tún wá ra báàgì kan fún ọmọ wọn pink in colour òun ni báàgì tán rà yìí báàgì yìí tá a bá ní pé ká wò kò wọ́n rárá ní tá bá gbé ìṣirò lé kò kò less than one point five million naira ó ní báàgì tí Davido tó ń rà fún ọmọ wọn Imade hmm. hey, olúwa o it's good to have money one point five million ó ní ó ní báàgì tí Davido tó ń rà fún ọmọ wọn Imade fún birthday gift ẹ̀ fúnra Imade náà wá bọ́ síta ẹ̀ mọ́mí ẹ̀ bá ń ṣe record níbi tó ti ń tú present tí ẹ wò wọ́n wá ó wá hashtag ẹ̀ nínú instagram story ẹ̀ pé the best dad in the world bójẹ́mi náà ń kọ́ in fact the best father I could ever had ni mo máa kọ síbẹ̀ àwa náà láti iléeṣẹ́ ọwá kì í má dé happy birthday to you and eh, <clears throat> daddy you are doing well uh, best dad in the in the universe among the celebrity now torí everybody ló ń sọ lọ́wọ́ báyìí pé hey davido ṣe bẹbẹ ó máa ń kí àwọn ọmọ ẹ when it comes to children no matter how busy he is ó máa ń create time fún àwọn ọmọ ẹ àwa náà wá kí davido láti iléeṣẹ́ wa continue the good work uh, may god continue to provide and bless you it's not easy eh, ìlúmọ̀ọ́ká uh, ni davido with all his time he always create time for his children and that is the best thing ever kò ṣe pọ́kàn create time lásán à ń wá towótowó ọlọ́run má fi owó kẹ́yìn lọ́rọ̀ wa congratulations to Made once again ẹ̀yin tèmi ẹ jẹ́ mẹ́nu kúrò lórí ìyẹn jẹ́ tún fún yín ní another news nípa Nigerian actress Nigerian actress Juliana ọlá ọláyọdé tí gbogbo á mọ̀ sí tóyọ́ bèbí nínú Jennifer's Diary àǹtí yìí wọ́n wà ní Jennifer's Diary nígbà kan tó máa ń ṣeré àwọn àti àti Fúnkẹ́ Akíndélé five and six ó <coughs> ní wọ́n nígbà yẹn tó yọ bèbí tó yọ bèbí tó yọ àwa tá a bá wo Jennifer Ziari season one season two season three àǹtí tó yọ wọ́n wà ń bẹ̀ dáadáa ṣùgbọ́n ìgbà tó yá akànṣe àdédé rí pé àǹtí tó yọ bèbí wọn ò sí nínú Jennifer Ziari mọ́ ó lè dàpọ̀ àǹtí quit sinimá <coughs> láti máa act wọ́n quit ẹ̀ for sometimes àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló lè ṣẹlẹ̀ àwọn kan ní wọ́n jà ní àwọn kan ní wọ́n rúùsì àǹtí Fúnkẹ́ ni wọ́n ní oríṣiríṣi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ṣùgbọ́n of recent àǹtí Tóyọ̀ wá wá síta wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wọn síta lórí ọ̀rọ̀ òṣèré nípa pípa máa ṣeré síta àǹtí Tóyọ̀ ní ní àwọn o ipe nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé àwọn quit láti máa ṣe sinimá nítorí pé eh, ogun máa kẹni bọra ẹni lẹ́nu ipe anything any little thing wọ́n ní o ní láti kiss ọkùnrin eléyìí eh, long kiss short kiss medium kiss hours kiss wọ́n ní kí ló dé káwọn <coughs> ṣe máa máa kiss ọkùnrin tí kò kí í ṣọkọ àwọn wọ́n nítorí tọ́lọ́run ṣe máa díù pẹ̀lú kálukú ó yàtọ̀ sí ara wọn wọ́n ní ṣùgbọ́n àwọn ní tàwọn wọ́n ní àwọn ní nímọ̀ ìdí pé tí èèyàn bá kí í ṣọkọ èèyàn kí nìyàn fẹ́ máa kiss ẹni yẹn fún àwọn máa máa kiss ẹni ẹlẹ́ni for hours for minutes kí ló dé wọn nítorí ẹ̀ làwọn ṣe ni àwọn ò ṣe sinimá mọ́ o tó bá ti jẹ́ ológun kìsì kìsì kìsì kìsì kìsì yìí ni àwọn ò fẹ́ ṣe sinimá mọ́ àwọn fẹ́ stop sinimá wọn nítorí ẹ̀ làwọn ṣe stop sinimá wọn ní kò dẹ́ ṣe wípé Eh, sinimá Jennifer's Diary gangan làwọn mẹ́nubà wọ́n ní àìmọye sinimá ni àwọn stop nítorí pé àwọn ò fẹ́ máa kiss ọkùnrin ọlọ́kùnrin tí ò bá kí ṣọkọ àwọn wọ́n ní káwọn èèyàn dẹ̀ máa kóòtù àwọn o hmm. torí àwa Nigerians èyí tó máa ní ẹ eh, pàṣẹ fúnkẹ́ náà ń bá wí àti fúnkẹ́ kọ́ wọ́n ní àwọn ò kàn decide pé ọlọ́run ní káwọn má máa ṣerú nǹkan àwọn gan fúnra wọn dẹ̀ wò pé ìgbà tọ́lọ́run bá ti fọwọ́ sí kí ló dé táwọn ṣe máa máa kẹnu bọ ọkùnrin ọlọ́kùnrin lẹ́nu àti tóyọ̀ ní nítorí ẹ̀ làwọn ṣe quit sinimá ọ̀rọ̀ yẹn nìyẹn láti ọ̀dọ̀ <clears throat> tóyọ̀ bébí ẹ̀ Jennifer Zari ní ìgbà kan ẹ̀yin ṣe méje mẹ́nu kúrò lórí ẹ̀jẹ̀ tó fún yín ní another news nípa ọ̀rọ̀ Nollywood actor Ọlárìnwájú James ẹ ti gbọ́ àmọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ifáàfà yìí ó ti wà ńlẹ̀ láti bóyá bíi láti last month òmò tí ń mọ́rọ̀ wá lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà lórí ọ̀rọ̀ sex eh, harass sexual harass allegation tó fi kàn wọ́n tí wọ́n ní wọ́n harass ọmọ fourteen years old ní ọ̀dọ̀ Nigerian comedian Princess tó dẹ̀ di pé wọ́n set wọn up nígbà yẹn wọ́n fi CCTV sínú ilé fún bàbá Ìjẹ̀ṣà kó tó di pé eh, wọ́n wá rí gbogbo tútọ́ pa pátápátá kan tó àwọn ọlọ́pàá tó Boston kan tó arrest wọn àtìgbà yẹn dẹ̀ òun ni bàbá Ìjẹ̀ṣà ti wà ní pàǹtí ní police station Panti ní ìlú Èkó níbí báyìí tí wọn ò dẹ̀ grant wọn ní bail ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà ti wà ń bẹ̀ láti ọ̀dọ̀ gbogbo àwọn celebrity most of the celebrities even àwọn eléyìnbó gan wọn dá sí àwọn Sosodike Nevin Jegede a lot of actress a lot of actors wọn ti bọ́ síta láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n bọ́dá Yomi ní Yomi Fabi eh, Yorùbá Nollywood actor wọn bọ́ síta pé okay kò kí ṣe ehm, sexual molestation kò ṣe pé wọ́n rí wọn tí wọ́n ṣe ọmọ yẹn ṣùgbọ́n wọ́n ní wọ́n ti ṣe nígbà tí ọmọ yẹn wà lọ́dún méje Yomi Fabiyi ní ẹ̀hún ò ní proof at least seven years ago nìyẹn yẹn ti pẹ́ at least eléyìí tán rí harassment lásán ni wọ́n kàn fọwọ́ kan lára ni kókè congrats wọn ní bail àtìgbà yẹn náà ti wà lẹ́nu ẹ̀ tí àǹtí ìyàbọ̀ òjò náà ti bá wọn fa anything lórí ọ̀rọ̀ yìí wípé ilé ìtọ́ ṣe kò yẹ kán grand wọn níbẹ̀ kán wà níbẹ̀ àwọn lọ́ọ̀yà bàbá ìjẹ̀ṣà ti dìde látìgbà yẹn pé ẹ tú ẹni sílẹ̀ if tó bá yẹ pé ẹ ti ẹ̀ fẹ́ kó jẹ́jọ́ ẹ tú sílẹ̀ ṣùgbọ́n wọn kọ̀ wọn ò fún wọn sílẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n ní àná wọn ti wá grand bail bàbá ìjẹ̀ṣà báyìí ìpè wọ́n lè máa lọ sílé ṣùgbọ́n tó gbọ́dọ̀ san owó eh, owó bail five hundred thousand wọ́n dẹ̀ gbọ́dọ̀ mú aráalé wọn kan wá tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó jẹ́ level ten àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni wọ́n ní kán mú wá ṣùgbọ́n ṣó yẹ kán tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ àbí ó yẹ kán tú because ọ̀rọ̀ yẹn gan ó rí bákan àwọn kan ní ó yẹ kán tú wọn sílẹ̀ at least eh, wọ́n ṣì ń ṣe investigation ni mo ò tí wẹ́ẹ́ èmi gbàdúrà pé kí ọlọ́run jẹ́ kí justice kó wá lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n princess gangan wọn wá sí orí instagram láti wá kọ síbẹ̀ pé i will win maybe not immediately but definitely i will win nǹkan tí princess kọ síta náà nìyẹn èmi náà dẹ̀ gbàdúrà pé they should win this case because a sì tún kà kan náà lánàá ẹ̀yìn ìlú èyìnbó nìyẹn ti ṣẹlẹ̀ man yẹn forty nine years old man ó ti máa ń ṣọ́ ọmọ yẹn tó bá ti ń bọ̀ láti sọ ọmọ twelve years ó dẹ̀ tán ọmọ yẹn ó mú wọlé by force ó rape ọmọ yẹn ọmọ twelve years ó dẹ̀ stab ẹ̀ ní àìmọye ibi ló ti stab ọmọ yẹn ní ọrùn títí tọmọ yẹn fi kú mọ́ lọ́wọ́ ọmọ twelve years old àwọn pedophile yìí they are, they are getting much and much every day i pray and i hope they bring them all to justice wọ́n ní láti máa face consequence nǹkan tó ń ṣe because this is unfair ah, ẹ̀yin tèmi ó ó kà mí lára oyún yẹn ò easy kí wọ́n tó bí ọmọ yẹn kẹ́yìn kan tó wà ní kọ́nà kan láti ṣọmọ yẹn anyhow that that is very bad mo èmi náà pray pé kí justice kó fìdí múlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà yìí kí justice kó fìdí múlẹ̀ kọ́lọ́ má jẹ́ kó da gbogbo ẹ̀rù mọ́ wa lójú because nàìjíríà la wà kọ́ lọ́n ṣàánú fún wa lórí ọ̀rọ̀ yẹn ẹ̀ ń ṣe tó bá ṣe lọ lórí ọ̀rọ̀ yẹn màá máa news ẹ̀ màá máa mú news wá sí lórí ẹ̀ tó bá ṣe ń lọ ẹ jẹ́ ká gbóni díẹ̀ náà tí n bá padà dé màá wá tẹ̀síwájú láwọn celebrity tó ṣe ọjọ́ ẹ̀bí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá mo ń bọ̀ ọ̀nà ẹ jẹ́ ká gbóni díẹ̀. at you again. Didn't it turn on your body moving sane? And every day that i life is you, girl. That's why ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò entertainment news náà ní pẹ́ lọ́mọ yín ọ̀rẹ́ ẹ̀yin olólùfẹ́ ilé dídí náà ni mo kí ń káàbọ̀ padà kí n tó tẹ̀síwájú lórí àwọn celebrity tó ń ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ fà ṣàfi àsìkò kí kí mọ́mì mi mọ́mì mi ìbídùn ìbídùn àríkẹ́ mórí ọwọ́ yín mà wọ́n ní ẹ kú ètò ẹ kú ètò ẹ ṣé gan mà ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣé gan ẹ kú àtàárọ̀ báwo lọ́wọ́ ṣẹ́ lọ́dọ̀ sí yín mà ẹ ṣe gan ọmọ ẹ káàbọ̀ ẹ̀yin sẹ́mi ẹ ń kọ́ mú àkọ́kọ́ celebrity tó ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá Nigerian comedian eh, Gbénga Adéyínká the first wọ́n ṣe ọjọ́ ìbí wọn ní on the seventh of May wọ́n lọ́jọ́ wọn happy birthday to you bákan náà dẹ̀ tún ni Nigerian actor and model Bọ́láńlé Nínálowó on the seventh of May òun ṣe ọjọ́ happy birthday to you bákan náà dẹ̀ tún ni mo tún rí Nollywood actress Bùkúnmi Olúwaṣínà on the eight of may ńlọ́jọ́ ìbí tiwọn bákan náà dẹ̀ tún ní nollywood actor eh, nollywood actress ọlá ọláìtàn sugar àwọn náà ṣọjọ́ ìbí on the eight eh, eight làwọn náà on the eight of may happy birthday to you bákan náà dẹ̀ sí ni mo tún rí nollywood actor eh, fẹ́mi jacob ọmọ babaolu jacobs àwọn náà ṣọjọ́ ìbí eight of may làwọn náà happy birthday bákan náà dẹ̀ sí ni mo tún rí nigerian actor Báyọ̀ Sálámì Ọ̀gá Bello àwọn náà ṣọjọ́ ìbí on the nine of May ọlọ́jọ́ happy birthday to you sir. ọmọọba Fúnṣọ́ Adéolú ọmọọba Fúnṣọ́ Adéolú àwọn náà ṣọjọ́ ìbí nine of May làwọn náà happy birthday to you sir. bákan náà dẹ̀ sí mo tún rí Nigerian musician Bramo àwọn náà ṣọjọ́ ìbí nine of may làwọn náà happy birthday to you bákan náà dẹ̀sí mo ti rí nigerian comedian and actor baba t wọ́n ṣọjọ́ ẹ̀bí ten of may òní wọ́n bákan náà dẹ̀sí mo ti rí nollywood actress wasila coded àwọn náà ṣọjọ́ ẹ̀bí ten of may ọlọ́jọ́ ẹ̀bí wọn bákan náà dẹ̀sí mo ti rí nigerian musician naira marley àwọn náà ṣọjọ́ ẹ̀bí ten of may lọ́jọ́ ẹ̀bí tiwọn bákan náà dẹ̀sí mo ti rí nollywood actress wumi wùmí ọlábìntàn ọlábìntàn àwọn náà ṣe ọjọ́ ìbí twelve of may làwọn náà happy birthday to you bákan náà dẹ̀sí mo tún rí nigerian eh, legend musician mama eh, oweka owóoru eh, wọ́n ṣe ọjọ́ ìbí on the seventeen of may ó ní màmá pé sixty nine years of age happy birthday to you ma bákan náà dẹ̀ tí ni mo tún rí ọlọ́jọ́ ẹ̀bí màmá ẹni gangan lọ́jọ́ ẹ̀bí tiwọn eh, Nollywood actress òní wọn màmá Sọlá Ọládòkun tí gbogbo wa mọ̀ sí eh, Ìkálọ́mọ Ejò màmá ṣọjọ́ ẹ̀bí ẹni gangan lọ́jọ́ ẹ̀bí wọn igba ọdún ọdún kan fògbà àwọn lọ́jọ́ ẹ̀bí wa pátá eh, ẹ̀mí láàyè àti àlàáfíà lágbára Ọlọ́run ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbórin díẹ̀ ná tí má padà dé màá máa dágbére lórí ètò fún tèmi mò ń bọ̀ ọ̀nà ẹ jẹ́ ká gbórin díẹ̀. Got me high. sórí ètò yín ètò ẹni sẹ́mi èsì náà ní pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni mo kí ń káàbọ̀ padà kí tó máa lọ lórí ètò fún tèmi fún ẹ̀yin tẹ́ bá ń ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò mo ti sọ̀rọ̀ àwọn news kan síwájú mo ti sọ̀rọ̀ nípa sábàló tọ́ra ilé àgbàyanu fún ara wọn mo sọ̀rọ̀ nípa soma táwọn náà tọ́ra mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun fún ara wọn fún birthday gift mo dẹ̀ sọ̀rọ̀ nípa Nollywood actor bọ́láńlé níná lọ́wọ́ àwọn àti ìyàwó wọn tán celebrate seventeen years wedding anniversary ní on the seven tí eh, bọ̀dá bọ́láńlé gan pé forty one years of age mo sọ̀rọ̀ nípa wọn mo sọ̀rọ̀ nípa alex okubo tí wọ́n dá ọjọ́ ìgbéyàwó wọn sọ́nà ní november mo dọ́ sí sọ̀rọ̀ nípa wumi toriola tí àwọn àti ọkọ wọn náà tán celebrate ní third years wedding anniversary wọn mo sọ̀rọ̀ nípa gospel singer láàrin tẹríba tí ọ̀rẹ́ wọn tán fún wọn ní SUV eh, SUV jeep tí wọ́n ní wọ́n fi ta wọ́n lọ́rẹ fún bẹ́ẹ̀dì wọn mo dẹ̀ sọ̀rọ̀ nípa Osama Nigerian comedian Osama tí àwọn náà tó ṣe ìgbéyàwó ní ọjọ́ sátidé tí a lò kọjá yìí ní ìlú Jos ní Plateau mo sọ̀rọ̀ nípa San Sultan mo ní wọ́n diagnose wọn pẹ̀lú cancer um, throat cancer òun náà diagnose wọn pẹ̀lú ní united states of america mo dẹ̀ sọ̀rọ̀ nípa davido mo ní wọ́n ra mọ́tò fún ọmọ wọn ìmádé fún six years birthday àti bag eh, mo sọ̀rọ̀ nípa iye tí wọ́n dẹ̀ ra mo sọ̀rọ̀ nípa toyo baby àti juliana ọlá ọláyọdé eh, tí gbogbo àmọ̀ sí toyo baby ìdí tó fi kú ìtì acting mo ti sọ̀rọ̀ nǹkan tó ń sọ síta síbẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ nípa bàbá ìjẹ̀ṣà ipe wọn ti grant wọn ní bail five hundred thousand mo dẹ̀ sọ nípa àwọn celebrity tó ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ̀yin tèmi ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí wẹ́bsáìtì wa lórí www.ibilerindo.com bákan náà dẹ̀ sì ni láǹfààní láti wò wá lórí youtube ẹ lè láǹfààní láti fọ́lọ́ wa náà lórí instagram page wa ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk bákan náà dẹ̀ sì ni lórí twitter ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ lórí ibi tá sọ̀rọ̀ ìbílẹ̀ radio nigeria ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fanpage gbogbo àwọn platform pápátá láti ṣí sílẹ̀ fún yín fún ìgbáládùn tiyín náà ni láti darapọ̀ mọ́ wa pátápátá ẹ̀yin tèmi ẹ̀dẹ̀ má gbàgbé pé àyè ṣí sílẹ̀ fún yín láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ẹ pè wá sórí uk nọ́mbà wa story plus four four seventy four seventy four seventy two eighty seven forty three plus four four seventy four twenty four seventy two eighty seven forty three ẹ lè láǹfààní láti pe nàìjíríà nọ́mbà tó jẹ́ tèmi gangan o oh eight o oh twenty nine zero four one zero six five oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹ ṣe ẹ kú àìbínú ẹ kú àfaradà látàárọ̀ <clears throat> ẹ ṣe gan ẹ̀yin tèmi tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa nípàdé ayọ̀ ó dàbọ̀.